mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá láti orí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ilé ẹjọ́ gíga èkó ti dájọ́ ikú nípa ìyẹ́gi fún fún ọlọ́pàá Drambi Vandi eléyìí tó yìnbọn lu amòfin Bọ́láńlé Rahim ní ọjọ́ kérésì ọdún tó kọjá adájọ́ Ìbírónkẹ́ Arinsin òun ló dájọ́ ikú yìí lánàá òde yìí tó sì sọ wípé kí wọ́n lọ yẹgi fún ọlọ́pàá Drambi Vandi ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń gbóríyìn fún ìdájọ́ òdodo èyí tó wáyé ní ìlú Èkó lánàá òde yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré àti amúlùdùn ni Tàṣà òun fi èròǹgbà rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára pàápàá nípa fọ́nrán fídíò ọmọbìnrin kan èyí tí ó ká àwọn òbí rẹ̀ sílẹ̀ lórí ìtàkùn ayélujára lásìkò tí wọ́n ń bá wí látàrí wípé ó béèrè fún iPhone eight lọ́wọ́ àwọn òbí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n sọ wípé ohun tí ọmọ náà béèrè kò burú rárá nígbà tí Tàṣà tó sọ wípé kí àwọn ènìyàn má bu ẹnu àtẹ́lurú àwọn òbí bẹ́ẹ̀ pé wọ́n lówó lọ́wọ́ kò túmọ̀ sí wípé wọ́n fẹ́ ba ọmọ ọmọ jẹ́ oníkálukú òbí ló mọ ọ̀nà tí wọ́n ń gbà láti máa tọ́jú ọmọ wọn Táchà òun ló ṣe fọ́nà fídíò ọlọ́rọ̀ tó sì fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó fi ń sọ wípé ẹ kó làkúò lẹ́kọ̀ọ́ ohun tí àwọn ọmọ yìí béèrè ó ju ọjọ́ orí rẹ̀ lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré Yul òun àti olólùfẹ́ rẹ̀ ni wọ́n ti wá sórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń fi fọ́nrán fídíò bí àwọn méjèèjì ti jọ ń ṣe papọ̀ tí wọ́n wá fi orin sí abẹ́ rẹ̀ èyí tó sọ wípé àwọn ò gbéṣẹ́ ran ẹnikẹ́ni ní ohunkóhun tó bá wù oníkálukú òun ló lè sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń kọ èròǹgbà wọn nípa fọ́nrán fídíò náà sórí ìtàkùn ayélujára Yul Edochie ẹ wò díẹ̀ nínú ẹ̀ like I give gbajúgbajà òṣèré Jigan òun ló ti pe olórí iléeṣẹ́ fẹ̀kọ́mì jáde lórí ìtàkùn ayélujára wípé ṣó dára bí ìwọ bàbá yìí ti ń lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gẹ́gẹ́ bí aṣojú iléeṣẹ́ rẹ̀ kí ló dé tí o kò gbìyànjú láti lo òun pẹ̀lú bí ènìyàn bá dákẹ́ tára rẹ̀ yóò bá dákẹ́ ni Jigan ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti tọrọ fún ṣíṣe aṣojú ní iléeṣẹ́ fẹ̀kọ́mì ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. million you understand Nice one, beautiful. But you know, you know, see me for your DM. Oh, you think say ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà ajàfẹ́tọ̀ ọmọnìyàn àti ẹni tó ń béèrè fún ìlú olómìnira orílẹ̀-èdè yorùbá ìyẹn sunday igbòho òun ló ti gba òmìnira tó sì ti balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè germany bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ló kọ ìwé púpọ̀ tó sì fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn àgbà ilẹ̀ yorùbá fún gbígba òmìnira kúrò lọ́wọ́ ìjọba ilẹ̀ olómìnira benin republic ní báyìí ó fi fọ́nrán ṣàlàyé wípé òun ti wà ní orílẹ̀-èdè germany báyìí ẹ wò díẹ̀ I remember myself, Chief Sunday Adeyemo, aka Igboho. First of all, my special appreciation goes to God Almighty, the Master of the universe, for making this day. I want to say a big thank you to all your sons and daughters all over the world for the love. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà òṣèré bíọ́lá adébáyọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti ń fi àdúrà ọlọ́kan òjọ̀kan ránṣẹ́ sí látàrí bí ọmọ rẹ̀ ti pé oṣù mẹ́fà bíọ́lá adébáyọ̀ ló fi àwọn àwòrán tó rẹwà sórí ìtàkùn ayélujára rẹ̀ láti kéde wípé ọmọ òun ti pé oṣù mẹ́fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé ọlọ́run yóò wu ọmọ náà ìdùmarè yóò dáa sí fún wa ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré àti akọrin ní Lẹ́gẹ́ Miami òun ló ti ṣe àtìlẹ́yìn fún àwọn ọlọ́pàá orílẹ̀-èdè yìí nípa wíwá sórí ìtàkùn ayélujára tó sì bu ẹnu àtẹ́ lu gbogbo àwọn ènìyàn tí wọn kò sọ ti àwọn ọlọ́pàá ní dáradára kò ṣàìsọ àǹfààní púpọ̀ èyí tó ń bẹ nínú iṣẹ́ ọlọ́pàá wípé kí àwọn ènìyàn ṣàkíyèsí àsìkò rògbòdìyàn ìfẹ̀hónúhàn endsars tí àwọn ọlọ́pàá kárí ṣe kò kéré nítorí náà kí ẹnikẹ́ni má yẹ sọ ti ọlọ́pàá ní ìsọkúsọ lẹ́gẹ́ Miami ó ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe ìkìlọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n sì ń lo ìtàkùn ayélujára wọn láti máa kí gbajúgbajà òṣèré Tóbi Bakiri eléyìí tí olódùmarè ṣẹ̀ṣẹ̀ fi ọmọ obìnrin ta lọ́rẹ̀ Tóbi Bakiri òun ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìyàtọ̀ hàn nínú bí ó ti ń gbé ọmọkùnrin èyí tó jẹ́ àkọ́bí rẹ̀ àti bí ó ti gbé ọmọ obìnrin ó ṣe àlàyé wípé jíjù là ń ju ọmọkùnrin nígbà tó sì fa ọmọ obìnrin mọ́ra tipẹ́tipẹ́ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé àwọn ọkùnrin fẹ́ràn ọmọ obìnrin púpọ̀ púpọ̀ nítorí ìdí èyí òun ni wọ́n sì ń kí Tóbi lórí ìtàkùn ayélujára wípé kí olódùmarè kí ó dá ọmọ náà sí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọba solomoni olóòtú ń gbóríyìn fún gbajúgbajà akọrin ní rí benili èyí tó gbé fọ́nrán fídíò tuntun kan jáde níbi tí ó ti ṣe àtúnkọ orin èyí tí gbogbo ènìyàn mọ̀ sí ebeneseri ti kent edunjobi tó ṣe nílọ́lọ́ yìí tó ń ti àwọn akọrin ìjọ apex choir ó sọ wípé ohun tó dára leléyìí kí àwọn ènìyàn máa gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ Benny Lee ló ṣe àtúntò àti àtúnkọ orin Ebeneseri sí ti ọ̀nà ìbílẹ̀ tó sì lo àwọn ohun gbogbo tó ní ṣe pẹ̀lú àṣà àti ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe. Benny Lee òun ló ṣe orin tuntun kan níbi tó ti ṣe àtúntò àti àtúnpò orin gbajúgbajà olórin ti ẹ̀sìn kìrìsìtẹ́nì ní Kent Ẹ̀dúnjọbí àtòun àti àwọn Apex Choir tó sì ṣe àtúnkọ rẹ̀ lórí ìtàkùn ayélujára tó sì fi síbẹ̀ wípé òun ti ṣe tòun o tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé èyí gan ni wọ́n pè ní àrà ọ̀tọ̀ ọba Solomoni ló ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti láti gbóríyìn fún arákùnrin ọ̀hún fún àròjinlẹ̀ iṣẹ́ tí ó ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà amúlùdún àti adẹ́rìnpòṣónú ni ay comedian òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ wípé ká má parọ́ kò sóhun tó dàbí ìṣọ̀kan àti wípé àlàáfíà lè jọba láti ara ìṣọ̀kan ó sọ eléyìí wípé bí a bá fẹ́ máa tẹ̀síwájú láti máa lágbára láti lè máa mọ àwọn afárá yàtọ̀ sí kí a mọ odi ìṣọ̀kan nìkan ló lè ṣe bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ló tọrọ àforíjì lọ́wọ́ Davido látàrí ìwà kan èyí tí ó wù sí tó sọ wípé òun kò mọ̀ọ́mọ̀ wo tàbí dàpàrà lórí ìtàkùn ayélujára lẹ́yìn èyí òun ló wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì sọ̀rọ̀ nípa ìṣọ̀kan kò ní jùbà ìlọ fún ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé nínú gbogbo tí a bá ń ṣe ká ní ìfaradà ká tẹ̀ síwájú òní lè korò ṣùgbọ́n ó dájú wípé ọ̀la yóò mú adùn tó dára wá á jù wá ṣe ó dàbọ̀.